بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه lẹ́yìn tí ṣe ọjọ́ kẹfà nínú ọ̀sán Ṣawwal ẹgbẹ̀rún ọdún àti ọdún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínláàádọ́ta Hijra Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní abẹ́ ìmọ́ra èyí tá ń ṣàlàyé nípa ọ̀rọ̀ omi wo ni a fi sí mọ́ra tí ohun tọ́mọ bá rúpọ̀ mọ́ mi bí ọṣẹ kọ́lá bí oyin bí wàrà bí ewé sídírù tí nǹkan yẹn ọba ti pọ̀ kọ́pọ̀ ju omi lọ débi pé a ti padà máa pe omi yẹn ní omi ọṣẹ omi oyin omi ṣúgà omi sídírù omi nẹ́ẹ̀sì ni èyí tó ṣe palẹ̀ fi sì mọ́ra wọ́n ní nítorí ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ní àìkúntùn mọ́ọ̀tún àwọn àìlàsọ́fẹ́rin tó bá rẹ̀ yìí abẹ́lẹ̀ tó àwọn àbí nǹkan ká sì ṣẹlẹ̀ sí yín mí nà lọ́kọ́ ikú àwòlà màsùmọ̀ nìṣá àbẹ̀fọ́ kan obìnrin ìyẹn ni pé súnmọ́ obìnrin falamtajidu máa ń pàtàyà màmú sọ̀rìndà ń tọ́jú ibà ẹ̀ wá rómi wọn àpè máa àn ẹni omi hmm, kódà kí nǹkan mímọ́ kan ti wà lára rẹ̀ omi náà sì ni yọ́ọ́ máa kílíà sí wáyé pé omi tí nǹkan kan mọ́ bá dà sí ìyẹn lè lò ó lópin ìgbà tí nǹkan yẹn ọba ti pọ̀ jù lẹ́ẹ̀kan sí ṣúgà dà sí iyọ̀ dà sí oyin dà sí wàrà dà sí kódà ògì dà sí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn nǹkan mímọ́ ni ewé sídùrú náà wà dà sí torí ewé sídùrú yẹn ipò ọ̀sẹ̀ lòun náà wà wọ́n ní yóò kílẹ̀ àṣewáyé pé omi mímọ́ ni pẹ̀lú àlàyé tànàbí sọlá àsọlá ń sọ fáwọn obìnrin tí wọ́n wẹ ọmọ rẹ̀ nígbà tí ọmọ rẹ̀ jáde láyé àwọn kan sọ pé Zainab ni àwọn míì pé ní mi nínú ọmọ ànábì sọlá àlẹ́sọlá wọ́n sọ fún wọn pé ẹ̀kúsílínà ha sàlásán àwọn khamsan àwọn akthara min dhalik in ra'aytunna dhalik ọmọbìnrin yìí ẹ wẹ̀ẹ́lẹ̀ mẹ́ta tàbí kẹ̀dẹ̀ wẹ̀ẹ́lẹ̀ márùn-ún àbí kó jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá rí sí kíwẹ́ rẹ jù bẹ́ẹ̀ lọ wọ́n máa sọ pé bìmọ̀ in wọ́n sì tèrè pẹ̀lú omi àtẹwé sídìrì ọmọ ẹ̀ pé kéwé bí èsè sídìrì kẹ́ ẹ́ ní ewé ẹ̀ rí pé àwọn àgbàlagbà láwọn tí wọ́n máa ń lọ fi ọ̀gbọ́n bu omi ibi tí sẹlẹ̀rù máa ń wà wọ́n tó di pé àwọn ọlọ́sùn gba odò àfáà ní ẹkùnlé lọ́dọ̀ wa mẹ́rin àmọ́ ọyọ́ pẹ̀lú ovu níbi ìkíní ni èèyàn sàkàn rí pé a máa gbọ́n omi bẹ̀ ni èèyàn ka sọ lọ èèyàn kọ sọ tí ló fi sùn ọmọ ènìyàn sì ní tán kí ni wọ́n fẹ́ fàyọ pẹ̀lú omi yẹn ni pé wọ́n yẹn máa lọ pọn mi tí wọ́n bá tí wọ́n á ń gbómi yẹn lọ ní ewé ni wọ́n jà lé lórí báyìí wọ́n fi kọ́ fà rẹ̀ àwọn ọ̀dọ́ tó fi má máa gbọ̀n sí i àṣekéwé wà nínú omi kò bomi jẹ òkè á bá fi sè mọ́ra ọ fáwọn ẹ̀pọ́ bomi jẹ ni èyí ṣe táwọn sọlá àṣàlá sọ fáwọn obìnrin yẹn pé ẹ wẹ ọmọ òun lẹ́ẹ̀mẹ́ta àbẹ́ ẹ̀ márùn àbí jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá rí sí kẹ́ ẹ wẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ wá sọ pé bí mọ́ ẹ́n wọ́n sì dẹ̀ pẹ̀lú omi àtẹwé sídírù àtẹwé ò lè bomi jẹ lópin ìgbà tẹ́wé yọ̀ ti pọ̀ débi kọ́ wá dàgbò ẹ pé ewé náà ni wọ́n rẹ sínú omi ló fi padà dàgbò àgbo tútù gan bẹ ẹlòmíràn ní ẹjọ́ mọ àgbo tútù ẹ kàn pé ewé wọ́n kò gé sí yóò sì chẹ́ǹjì kọ́lọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọba ti pọ̀ jù débi kọ́ wá lékè rẹ̀ àṣà fi sè mọ́ra ó ní rájà àná kẹ́ wá fi kalẹ̀ níparí rẹ̀ káfúra àti káfúra káfúra náà ní tóun bá tún wà nù mí asòsí ọ̀sẹ̀ bí sì mọ́ra a rí pé tá a bá fẹ́ wẹ òkú tá a bá ti mú ewé sídìrú díẹ̀ ká lọ sínú omi ká fi wẹ̀ tán káfúrà yẹn náà alápá àfi mú ẹ̀ náà a tún wá rún un náà sínú omi a tún lè sin òkú yẹn lára nù lákòókò tó yẹ sọ nípa bẹ́ẹ̀ tó ká sáfẹ́ fàyọ ni pé nǹkan tó mọ́ tó bá dà sínú omi kò bómi jẹ́ o lópin ìgbà tí ọba ti pọ̀ jù ògì ni oyin ni iyọ̀ ni ṣúgà ni ọṣẹ ni kódà ewé ni káfúrà ni ní ìṣẹ́ tó lóorun àdídùn tí ọba ti pọ̀ jù nù mí ẹ lè fi sí wọn rà kàtẹ wà ní sídìrò ní ti àǹfààní ti ẹni pé máa ń ṣiṣẹ́ ọṣẹ ipò ọṣẹ lọ́wọ́ wọn bá fi wẹ òkú ara yẹn da sákásáká so káfúrà tí wọ́n wá lò yẹn yóò jẹ́ kára ni ó tún lé yóò jẹ́ kára yẹn lé àǹfààní tó wà nù rẹ̀ nìyẹn so nípa bẹ́ẹ̀ òun tàbá rẹ̀ fayọ̀ ní pé tí nǹkan mímú bá dà sínú omi kò dí wa lọ́wọ́ láti fi sẹ́mọ́ra a lè fi wẹ̀ a sì lè fi sàlùwàlá nígbà tí ò bá ti pọ̀ jù subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu